èmi ni ọmọ ọmọ àgbà mẹ́tàlá kí ló dé tí àwọn òṣèré wa nílẹ̀ Yorùbá àti àwọn òṣèré wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tí wọ́n máa ń ṣépè nínú eré. nígbà tí àwa tá à ń dàgbà ní gbogbo ìgbà táwọn bàbá oyin oyin adéjọbí tí wọ́n máa ń ṣe eré àwọn àtàwọn tó kù mo rántí bàbá tàfà tàfà olóyèdè àwọn tí àwa máa ń wò nígbà tá a wà ní kékeré nìyẹn mi ìrántí ìgbà tí wọ́n tí wọ́n ṣépè nínú eré àwọn tí mo dẹ̀ ń sọ yìí wọ́n rí máa wọ́n máa wọ́n máa ń pààyàn lẹ́rìn gan ni àwọn àwọn tó máa ń pààyàn lẹ́rìn nígbà táwọn kékeré nìyẹn ẹ kí wọ́n lè sọ̀rọ̀ ẹ kó àkọ́ màmá rẹ́rìn rẹ́rìn ẹ kí wọ́n máa ń fi àwọn eré wọn wọ́n fi máa ń dá wa nígbà táwa ní kékeré. kó tó di pé àwọn bàbá Sùwé gan ṣeré àwọn bàbá Tàfà Tàfà Olóyèdè wọ́n ti ń ṣeré tipẹ́ mo rántí gbogbo ìgbà yẹn pẹ̀lú àwọn bàbá tí bàbá Oyin Adéjọbí àtàwọn tó kú mi ìrántí gbogbo wọn mọ́ ṣùgbọ́n mo rántí àwọn bàbá Oyin Adéjọbí tí wọ́n máa ń kọ àwọn ìtàn tí ó lágbára gan àwọn ìtàn yìí wọ́n dẹ̀ wọ́n ní í ṣe pẹ̀lú nǹkan tó lè jẹ́ kẹ́ rẹ́rìn-ín ìbá ra àwọn òṣèré bíi àwọn bàbá táfà <laughs> nígbà yẹn ẹ̀kan màmá rẹ́rìn ni torí kò sí nǹkan tí bí bàbá yẹn sọ pé kò kí n pààyàn lẹ́rìn wọn dẹ̀ kì í ṣe pé ní gbogbo gbà yẹn wọ́n máa ń pa wá lẹ́rìn gan tá a máa gba táwọn ọmọ ike tá a máa rẹ́rìn <laughs> rẹ́rìn rẹ́rìn ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn eré tó yẹ kó máa pààyàn lẹ́rìn sìn èpè iná máa ń ṣe ń bẹ̀ kí ló dé Yorùbá sọ pé ògiri létí àwọn àgbà wọ́n sọ ó tó bí òwe fún àwọn àgbà ojúbà àwọn àgbà wá wọ́n á ní pé ògiri létí ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ́ ó ti fọ́ nìyẹn torí pé à ń ṣeré ìyẹn ò sọ pé kẹwàá máa máa ṣépè nínú eré ẹ pé nísìnyí gbogbo àwọn tí wọ́n tí wọ́n ń gbókè nínú àwọn eré Yorùbá àtàwọn eré àtàwọn ìlú tó kù mo kàn fi eré Yorùbá ṣe àpẹẹrẹ ni ó ń ṣẹlẹ̀ nínú àwọn àwọn èdè tó kù náà ṣùgbọ́n bí eré Yorùbá ṣe ń lọ sìn èpè ti pọ̀ jù ń bẹ́ẹ̀ èpè ti èpè èpè èpè níṣá nígbà táwa ń dàgbà wọn gbọ́dọ̀ sọ pé ọmọ jábọ́ lẹ́yìn ìyẹ́ kò ń ṣe nǹkan tó yẹ pé èèyàn máa ń gbọ́ ní gbogbo ìgbà tí wọ́n á sọ pé ọmọ jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ṣùgbọ́n nísìnyí wọ́n ti ń kọ́ mọ́ eré táwọn eléré tàgé tí wọ́n á máa ṣépè fúnra wọn pé ó mọ̀ pé orí ẹ̀ ti orí òun orí òun ti dàrú gan òun jábọ́ lẹ́yìn ìyá òun orí òun ti gbálẹ̀ gbogbo nǹkan báyìí ò kì kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bíi ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn sẹ́yìn ẹ lè rí àwọn ìṣeré onítàgé àtàwọn tó máa wà lórí móhùnmáwòrán tí wọ́n máa sọ pé orí àwọn ti gbálẹ̀ tí wọ́n máa sọ pé àwọn jábọ́ lẹ́yìn ìyá wọn tó mọ́ bá jábọ́ lẹ́ èèwọ̀ ní kọ́ mọ́ jábọ́ ó lè má jẹ́ èèwọ̀ ṣùgbọ́n ta ló máa ta ló máa máa wò kọ́ mọ́ jábọ́ lẹ́yìn obìnrin nígbà kan tẹ̀ ń ṣe èèwọ̀ gan torí nǹkan tó ń sọ pé èèwọ̀ ni pé yorùbá ìjìnlẹ̀ yorùbá àṣà yorùbá lágbára gan kò ṣe gbogbo nǹkan bá ń fojú rí òun la rí àwọn nǹkan kan wà tó yẹ pẹ̀lú fojú rí tó dẹ̀ ní ṣe pẹ̀lú ìyá àtọmọ èyí tó ní ṣe pẹ̀lú bàbá àtọmọ tó dẹ̀ ní ṣe pẹ̀lú àwọn ìyá àti àwọn bàbá tó bí àwọn ọmọ yìí náà sílẹ̀ pẹ̀lú gbogbo ẹbí tó yẹ pẹ̀lú fojú rí tó wà ń bẹ̀ torí ẹ̀ ni wọn kì í fi sọ àwọn nǹkan kan tó yẹ pé ó lágbára torí ẹ̀ ni èèwọ̀ ṣe wà torí ẹ̀ ni àwọn àṣà tó lágbára gan ló ṣe wà ṣùgbọ́n nísìnyí àwọn eré Yorùbá tẹ́ bá fi máa ṣa eré eré Yorùbá bíi ogún mẹ́wàá tàbí márùndínlógún nínú ẹ̀ máa jèrè tó yẹ kí wọ́n ṣépè nínú ẹ̀ gbogbo nǹkan báyìí ó fi hàn wá ibi ọ̀nà tí ibi tí àṣà Yorùbá ń lọ àti àṣà ilẹ̀ Nàìjíríà ní gbogbo ilẹ̀ Nàìjíríà kò ń ṣe Yorùbá nìkan mo kàn fi Yorùbá ṣe àpẹẹrẹ torí ibi tí mo ti dàgbà nìyẹn mi fi bẹ́ẹ̀ mọ púpọ̀ nípa àwọn àṣà tó kù gbogbo nǹkan báyìí ṣùgbọ́n mo mọ mo lè jókòó báyìí láti sọ̀rọ̀ nípa ìrírí ayé tèmi rí nípa nígbà tí àwọn àwọn eré tó lágbára tí wọ́n ń ṣe ní gbogbo bí ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn tí mo fojú rí. tò wọ́n tẹ̀ ń sọ lẹ́nu yìí kò jẹ́ pé ẹ̀ ń ṣeré gan-an ni àwọn ọ̀rọ̀ tó lágbára ni ẹ ṣe kọ àwọn eré tó yẹ pé ẹ má máa sọ àwọn nǹkan gidi lẹ́nu tó yẹ àwọn èèyàn ń ra àwọn eré tí ẹ ti ń ṣépè yìí ẹ máa jókòó àwọn ekele máa jókòó ńbẹ àwọn tó ń ṣe eré wọn máa ṣépè nínú nínú eré yẹn àwọn ekele adẹ́jókòó ńbẹ wọn máa wo àwọn eré yìí táwọn èèyàn bá ń ṣépè ṣe sọpọ̀ mọ́ ń ṣépè tọmọ bá ń ṣe wọ́nranwọ̀nran ẹ sọpọ̀ mọ́ ń ṣe wọ́nranwọ̀nran òun táwọn ọmọ máa ń wò nínú eré móhùnmáwòrán ó máa ń ní agbára nínú bí wọ́n ṣe máa ń ronú pẹ̀lú báwọn òbí wọn ṣe ń ronú pẹ̀lú ṣùgbọ́n ó máa ń ní agbára lórí àwọn ọmọ kékeré ju àwọn àgbàlagbà lọ òtẹ bá rán àwọn ọmọ bọ́n ṣe ń ṣe wọ́nranwọ́nran èyí tó ní ṣe pẹ̀lú àwọn kan tí wọ́n ń wò wá ń bẹ̀ tó dẹ̀ ní ṣe pẹ̀lú bí àwọn òbí wọn ò ṣe kọ̀bí ara sí àwọn kan tó wà nínú àwọn eré yìí táwọn ọmọ wọn ń wò táwọn náà ń wò táwọn ọmọ náà ń wò ìyáyà àwọn tó yẹ pé wọ́n máa ń ṣépè nínú ẹ̀ ní gbogbo ìgbà gbogbo àwọn ìwà oṣù ó fi hàn wá pé ìwà pálapàla ó ti ń gba orílẹ̀-èdè nàìjíríà ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ mi sọ pé àwọn kan báyìí ò kì í ṣẹlẹ̀ nígbà táwa ń dàgbà bọ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ tó nǹkan tá à ń fojú rí nísìnyí kò fi bẹ́ẹ̀ pọ̀ tó yẹn. àwọn àgbà lè wọ́n pòwe pé àwọn míì lè sọ pé ẹ ebi torí pé ó ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tòótọ́ nìyẹn torí àwọn àgbà wọ́n bọ̀ wọ́n pòwe wọ́n ní bógiri ò bá lanu aláǹgbà aláǹgbà ò lè wọbẹ̀ ètò tọ́ ni òwe yẹn àwọn kankan á wà tó yẹ pé a ti máa ṣẹlẹ̀ tó yẹ kó wá fi àyè sílẹ̀ fún bọ́n ṣe ń ṣe pé nísìnyí tòótọ́ nìyẹn ṣùgbọ́n gbogbo ara lè kóra wa níjàánu àdèmọ nǹkan tó dáa sí nǹkan tí ò dáa tó yẹ pé pé nìkan la fi máa máa ṣe nínú eré nínú eré tá à ń ṣe irú ọjọ́ iwájú là ń fi sílẹ̀ fáwọn ọmọ wa báwo làwọn ọmọ wọn ṣe fẹ́ di nǹkan gidi tó máa dùn wá nínú a gbọ́dọ̀ máa ronú sáwọn nǹkan báyìí gbọ́dọ̀ ronú sí wọn gan ni ó lágbára gan ni. ká ronú sí i bá ṣe sọ pé àfẹ́jẹ́ káwọn ọmọ á máa wo eré àwọn òyìnbó ìgbà míì àfẹ́ sọ pé àfẹ́jẹ́ káwọn ọmọ máa wo eré àwọn òyìnbó pé torí pé àwọn kan wà ń bẹ tá a fẹ́ràn bí abìkan máa ṣe pè ní bíi èdè tiwọn. ọ̀kan máa ṣe àwọn kan tó yẹ pé àṣà kọ̀bẹ àfẹ́ràn àfẹ́kàn mọ́ a máa wò ṣùgbọ́n àwọn nǹkan báyìí náà ti ń wà nínú eré Yorùbá ó dẹ̀ ti ń wà nínú àwọn eré tó kù náà tó yẹ pé oníṣe tó fara pẹ́ ètò àwọn òyìnbó náà máa ń ṣe tó yẹ pé a kórìíra kí wá ló dé tà ń jẹ́ káwọn ọmọ wo àwọn nǹkan báyẹn torí pé aṣáfẹ́ gbé àṣà wa lárugẹ àwọn àṣà tí ò bá dáa kò ń ṣe dandan ká gbé wọn lárugẹ èyí tó bá dáa máa gbé lárugẹ èyí tí ó bá dẹ̀ dáa lè bá ti sẹ́gbẹ́ kan ká má máa fi ọ̀rọ̀ àṣà bo nǹkan lójú torí pé a máa fi máa fi kó bá àwọn ọmọ ọlọ́mọ fún ọjọ́ iwájú wọn nítorí pé wọ́n ń wo pé wọ́n ń wo kò dáa àwọn eré tá a bá ń wò a gbọ́dọ̀ máa yẹ̀ wò bí àwọn àgbàlagbà bíi tiwa tá a jẹ́ òbí tá a jẹ́ tá a ń tọ́jú àwọn ọmọ a gbọ́dọ̀ máa wo àwọn eré Yorùbá wò dáadáa ká yẹ̀ wọ́n wò káwa gan ká kọ́kọ́ wò wọ́n ná ká tó jẹ́ kí àwọn ọmọ máa wò wọ́n mo ti ṣe nǹkan tí mò ń ṣe lọ́wọ́ yìí ní èdè òyìnbó tí èyí kan fẹ́ apẹ́ ti Yorùbá ìwò nǹkan báyẹn ò dáa a lè wo àwọn eré yẹn ká tó jẹ́ kí káwọn ọmọ wa kan máa wò kákọ́ wò náà tàbá dẹ̀ rí páwọn eré yẹn ó ó tó ó ṣe tí kò ní pa àwọn ọmọ lára a lè jẹ́ kí wọ́n wò ọ̀kájọ wò papọ̀ ṣùgbọ́n kò dáa eré tó bá ní èpè tó yẹ pépè ni wọ́n ń ṣẹ́ nínú ẹ̀ ní gbogbo ìgbà báwọn ṣe máa ń sọ pé àwọn ọmọ òyìnbó àtàwọn ọmọ tí à ń tọ́ nípa àṣà òyìnbó bá ṣe sọ pé wọ́n máa ń sọ àwọn èdè kan tó yẹ pé. Pe a kì í fẹ́ràn bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ń ṣépè nílẹ̀ yìí nínú eré Yorùbá náà ìpè náà làwọn ọmọ náà máa máa ṣẹ́ tó yẹ pé wọ́n máa gbọ́ wọ́n dẹ̀ lè máa ṣe tẹ́ pé wọ́n máa ṣe sí àwọn òbí náà torí pé nǹkan tí wọ́n ń gbọ́ ní gbogbo ìgbà nìyẹn nínú eré Yorùbá àwa tá a bá ń tọ́jú àwọn máa ní láti jókòó káwé eré yẹn dáadáa ká tó yẹ káwọn ọmọ wò á ọ ká má yẹ kán wò rárá. gbogbo èyí ni a fi ń gbàṣà wa lárugẹ èmi tí mo jókòó yìí náà mò ń fi èdè Yorùbá fi gbàṣà mi lárugẹ náà ni ṣùgbọ́n èèyàn wà ní pé tí nǹkan bá tí nǹkan bá dáa kí n wá máa gbé lárugẹ torí kí mo fẹ́ gbé àṣà mi lárugẹ nǹkan tó kù díẹ̀ àwọn àgbà sọ pé nǹkan tó kù díẹ̀ káàtó ni ohun tí òde ò dáa kò lórúkọ méjì yẹ ká máa yẹ àwọn eré yìí wò ká tó máa jẹ́ káwọn ọmọ kan tó máa wò ó ṣe pàtàkì fún fún wa ni ṣe pàtàkì gan ni èmi ọmọ àgbà mẹ́tàlá àṣẹ.